أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين يحب من أطاعه ويهدي من استهداه واجعل غايته رضاه ولم يأبى عند انفاذ أمره وترك نعيه بكل ما سواه وأشهد أن لا إله إلا الله لا معبود بحق إلا إياه أصناف وأنواع من العطاء والود يحبو بها من لاذ بجانبي واحتم بحماه واشهد ان سيدنا وامامنا وقدوتنا محمدا عبد الله ورسوله الرحمه المهداه والصفيه المجتبى صلوات ربي وسلامه عليه وعلى اله وصحبه ومن والاه ومن ولاه واهتدى بسنته وهدى معشر المسلمين فإن لكل غائب طالت غيبته نوع استقباله ولكل حبيب أوشكت رجعته اهتماما يتنسب ما مكانته ويتوافق مع منزلته في نفس من يستقبل ذلك العزيز الحبيب الغائب فإذا جفوت حبيبك الغائب جفاك وأخفى عنك هداياه وعطاياه وادخر ليعطيها لغيرك مما يحسن استقباله ويعد العدة للحفاوة به وإكرامه وإن عاظم مسافر أوشك أن ينزل ديارنا ويحج رحاله في أوطاننا شهر رمضان العظيم سيد شهور السنة هذا شار الكريم الذي يأتي حامل ماء النفحات الربانية والعطاءات الإلهية فتنبأ الغافل وتذكر الناس وتجدد همة الذاكر وتجمع شتات الناس وتجمع ما تفرق من آل الحي الواحد حلف إمام يقرأ لهم آيات ربهم يخاطبهم بها أعوذ بالله من الشيطان الرجيم قل يا عبادي الذين أشرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم فتذوق دموع الحسرة تذوق يا عباد الله دموع الحسرة على التفريط ودموع الألم على ما مضى من العمر في معصية الله إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه لتبشر به المتقين وتنذر به قوما لدا بارك الله لي ولكم في القرآن الحكيم ونفاني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون وأستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا تائب من الذنوب كما لا ذنب له استغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم الحمد لله الحمد لله موفق طاعين وهادي الذين آمنوا إلى الصراط المستقيم أفضل فعل مباوا يوم يجيك يأتي أفضل الله الحمد لله الحمد لله alhamdulillahi rabbil alamin ọlọ́wọ́ adọ́pẹ́ fún ọ lọ́pọ̀lọpọ̀ adánu dúró nítorí pé abẹ ọkọ jẹ́ pé gbogbo tá a tún máa ṣe kọ́ máa jọ́pẹ́ fún ọ ìgé ọ̀rọ̀ nìkan kéèyàn fi dúpẹ́ fọlọ́hún èèyàn máa fi ṣẹ́ dúpẹ́ ọlọ́run jẹ́ gbogbo tá máa ṣe níṣẹ́ jọ máa jẹ́ ọpẹ́ fọlọ́hún. gbogbo ohun tá a máa sọ jáde lọ́rọ̀ lẹ́nu ọlọ́njọ́ máa jọpẹ́ níwájú ẹ̀ àdúpẹ́ fún ọ lọ́pọ̀lọpọ̀ látara àánú rẹ lórí wa ọ̀dàgbà kan sí wa mọ́ àánú ẹ ẹ sọ a gbogbo gbogbo orin táwọn náà rìn làwa náà ń rìn ọkàn wọ Ọlọ́run nínú àánú ẹ̀ òun ló ń kéè sáwà tí òbí jẹ́ ká burú kó ṣe déédéé wa àánú Ọlọ́run o gbogbo rọ́tọ̀ ń sáàjọ tó rò pé ní sọ yẹn ǹjọ́ Ọlọ́run bá fẹ́ fara ẹ̀ hàn ọ́ mọ̀ pé pàǹtí lásán ni à ń ṣàjọ fún ọ.

wọn èé fún ni ní nǹkan ọmọdà láàmú ọdà a agbára lé olótó o tí wọn nìkan lọ ń gbáyé tí nìkan tó ọmọ àdó tó omi àdó nìkan lọ ń gbáyé wọn nìkan tó omi àdó nìkan lọkọ ọpa wọn nìkan tó ọmọ àdó nìkan ní bí àwọn tó tọ́lọ́ sì ń kíyèsí hàn bí kálukú bá fọ ọlọ́run rẹ̀ sí ibẹ̀ ni ọba ẹ̀mọ́jà fi ibi ó jìnnà ìjà fi ibi tó súnmọ́ ọba tó súnmọ́ wa ni o ẹ̀yà náà bá ti súnmọ́ yóò súnmọ́ yàn bá sì mí gbọ́ èèyàn súnmọ́ lọ́wọ́ pé ọmọ dàn ó lè dán yàn wò ara ẹ̀sìn ní àmì ìgbàgbọ́ làdán wò. gbogbo ẹ̀bá bá ń dùn tí ń dá tó orí nǹkan kan jẹ́ mi wò máa yẹ̀sìn ẹ wò ṣé mo sì ń ṣe bọ́lọ́ ṣe fẹ́ báyìí láti ìlànàwó díẹ̀. àdánwò obìnrin fẹ́ fi máa ma bọ́yọ̀ òun fi tọkàntọkàn síhun àbó fi tọkàntọkàn sí ibi àdánwò ni ọlọ́run ti máa mà ọlọ́run ní sọ fún mi pé ẹ ni. àyìnbó kàlùkùránù ká máa yẹ ni ní lẹ́lòmíì kó fi sọ ma pé òun fóun lélẹ́ ìtọ́sí tálọ́ àtọ́sí dákun ẹni tó bá tọ́sí ní wọ̀n bá ní wá dábàá jọ tì ọ́ èsì wọ̀ lọ tọ́sí gbogbo kọrin ọ̀kọjá wákàtí márùn-ún ta wá tọ́sí ẹ̀sọ́ wọn á tún irú eléyìí yẹ ta ni wọ́ ta ló dá tí ò lè dánwò sọ ẹni tó dá sọ ẹni tó tóbi lọ́wọ́ ọlọ́run. tọ́ba yóò lè mú àdánwò tiẹ̀ wá bá sọ tó ń tọ̀hún. kò sí ẹnì kan bá tóbi lọ́dọ̀ ọlọ́run tí ò ní bàdánwò kan ẹni ó tóbi táwọn ànábì ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ò sí. kò sí àná sì rádánwò jù àná rí dààmú jù láyé ọmọ ebe àti gbọ́ ọ̀tọ̀ kan. tí ń sá mọ́ ọ̀tá lọ́wọ́ ọlọ́run sì tún ọlọ́run ti làmì kí n bọ́ lọ́wọ́ wọn ọlọ́run tó sì ti ọlọ́mọ. àfi kí igi iwájú ẹ̀yìn ọba lè wọ́n máa ń gba lábàá sọ fún un wa sọ fún un pé kọ́ yanu fún ọ. ọlọ́run ó sì sọ ikú bẹ̀ káwọn ọ̀tá tí ń bọ̀ yọ ọmọ rí mu ojú sì yanu fún ṣe ipò kan tó wà láyé mọ́ tí èsè ti dán ọba ọlọ́ba ti sọ̀rọ̀ pẹ̀lú agbára ọlọ́run ọlọ́run sì ni ọ yanu fún lọ́lé tó béèrè nǹkan tó fi ọ hàn pé ètí ìdè òun ti tán àwọn olùlẹ̀ azim àwọn tí nǹkan bá lé a tí wọn ní sá a sì wá jẹ́wọ́ orí ọ igi orò kó lè ẹwà dánwó sọ́sẹ̀ yẹn ẹ̀díjí fi yanu. ọlọ́run ní wọ́n gi máa padé máa ṣùgbọ́n bá sẹ́lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ aṣọ ẹ̀kú sẹ́yìn kó wọn mọ́mọ́. òun ti gbà pé kí ti ṣe kí ni ó ti padé òun ti bọ́ lọ́wọ́ ọ̀tá ọlọ́run náà aṣọ ẹ̀nu. bìgì ọ̀sà sínú wọ́n sì lọ gbáyùn wọ́n gé wọ́n gé ẹni tó lágbára kó pé di ọ́ yanu fún sí ọ̀ lágbára kọ́ mọ́ jẹun orí lágbára ẹ ibi tó ti gbé gbàgbé ẹ nù ògbé ó bá vakanse ni tani kọlẹ́tà ti pe tó ń ṣe kọ gbà tá a máa kó ẹ lọ́dọ̀ wa lámọ̀rin kínní lámọ̀rin gbá ẹ̀tàn jẹ́ ọwọ́ a ni ọlọ́run lọ́mọ máa wájú ẹ̀ akàgbé kínní kan lẹ́nìkan lọ́gbọ́ ìwọ ni ọmọ mu wa ọmọ onáfà àárò pé òun ti nǹkan èrò ti tí ò ní pò láàrin jàmá àtẹ́ lè pè ní kankan tọ́lọ́ ń sì ti dú ẹ̀ ju ẹni tẹ́ ẹ fi wájú lọ. ọlọ́run ló mọ ẹni tí ń sìn olóṣù mẹ́ni tiẹ̀. lèèyàn fi jókòó jẹ́ àdúgbò fọlọ́ ni o látara àánú ẹ̀ orí ẹ̀ lára wa. bí a bá ń wọ́ pẹ́ yẹn kiri kò sí tí ò jẹ mọ́pẹ́ nínú tọ́lọ̀ sí fún wa kò sí kò sí kò sí tí ń bẹ tá a tí ò jẹ dáadáa kódà èyí tó ń rò pé kù díẹ̀ yẹn ó tún jọ ọba rò jinlẹ̀ tó rò ó nítorí òun wò kù díẹ̀ ẹ tẹ́mi náà ń pé bá a bá rojinlẹ̀ á tún dúpẹ́ fọlọ́ kò sí nǹkan ọ̀hún a bá wa kiri yímọ̀ èyí tó bá wa láyé yìí gan ọmọ bọ́pẹ́dé ọbọ̀pẹ́dé bá a bá kírú ẹ̀ ó ti dè sí irú jimá yìí bá a bá kí ọ̀pọ̀ ọdún kan lónìí. jimá ma taa fi wọlé sínú àwẹ̀ Ramadan ó de sí takiru ẹ pẹmí àtẹyìn tún wá ń bẹ ó sì tún sẹ kù tìrù jimọ yìí tún bá wa níjọ àdágbére fún sẹpẹtà ń wí fọlọ ni pé kọmọjà àwẹ̀ tètò lọ tá a gbà lọ kọmọjópin ó tún tò wá mẹni tí ó gbà mí ó sì ń jọbẹ. mọ́tì ìfọkànbalẹ̀ ọ̀njọ́ ni o ọ̀njọ́ ni o torí máa bá ẹ̀ nà gámúdá tì áì ní wọ́n ti bá a ti ha yóga yírò lọ́wọ́ mi ní hali ìlà hali òsì tí o lè ṣe lálàbò kéèyàn ó sí ojú sókè kó tún pàdé ọ̀pọ̀ nǹkan tó dá lọ́lọ́run ti sún padà sódì tí ọ̀dà àlàfo kọ́ ọ̀pá oṣìṣẹ́ ọ̀pádé ọ̀pọ̀ tí ó dá lọ́lọ́run ti sọ jù dáadáa kò sí tí ó lè ṣe o síntọ́ba yóò lè ṣe alágbára ni o èyí tí ọ̀tí alọ́run mọ́ sí fún wa o lọ́run ṣàánú wa o ẹnu díẹ̀ wákàtí ló kù bí òkà sí ń lọ a fi bọ́ sínú Ramadan ọlọ́njẹ́ ọba wa láyé ni o. ọlọ́wọ́ adúpẹ́ fún ọ látara àkẹ́ rẹ lórí wa àwa náà tún rè inú lẹ́sìn àbákàdísì kan fún wa kálukú wọ bàbá abátúnjí tá a ronú kan masáàsì ká tó tún àlẹ́ amúdù eléhùn ṣe lọ́tọ̀ ẹlòmíì jíjí rẹ̀ náà ní ronú kó máa. jíjẹ́ ńjínà ní tún níbi ronú kọ́ mọ̀ pé àà ah, ah, ládàá ní òpè sọ́wọ́ ara rẹ o gbogbo ìtànkì látijọ́ yìí náà kí ni kọ́ ọ̀rọ̀ rẹ̀ ó tó gẹ́ ọlọ́wọ́ bá ẹ̀mú náà kòkó ní sojú ẹnìkan ẹ̀ríkà a máa gbé èèyàn a máa gbé kéèyàn a máa jẹ́ èèyàn fọwọ́ fa ìyà fún níbi èṣù burú dé béèrè ìyá ní ṣé òpé ọba mú kí ọmọ máa bẹ̀ kọ́ mọ́ mu kí èèyàn ọba mú náà kí ala ń wíwù tọ́lọ́ kí èèyàn jí kọ́ mọ́ mi ó mọ́ mi ó ọwọ́ lẹ́mìí débi kó pé mọ́ náà kò ní sojú ẹnìkan ọlọ́run wá tún kí ó ní a lè máa sìn ọlọ́run àdúgbò fún ọ àtúnwò àánú ẹni tí ń palẹ̀ ẹ má fún Ramadan oore méjì ní bẹ́ńbí eléyẹn orí ẹ̀sìn orí àlàáfíà méjì lọ papọ̀ látara pàrọ̀ ronú pé abẹ́rẹ́ àwẹ̀ orí ẹ̀sìn àti orí àlàáfíà ẹni tí ó ọ sọnụ otu oke ikwu mụrụ awe èèyàn sọnù àdúrà kọjá ọlọ́run fún ilé àlàáfíà o ẹ̀tọ́ múra àwẹ̀ ẹ̀tọ́ jẹ́ pé ọ̀nà àwẹ̀ gan lọ wà wá kò lè wá kò gbóhùn rí kí múra sẹ́rí bọ́lọ̀ ń sànú wa. kọ̀jẹ́ káàwẹ̀ ọba àwẹ̀ ńlẹ̀ níta làáfíà ni o. bọ́tẹ̀ ń jọ pé ń bá àwẹ̀ ńlẹ̀ náà ti ti àpò. ṣùgbọ́n kò jẹ́ kí ó ní ala ó lè má tó bá a ṣe fẹ́ ṣùgbọ́n kò ju ní ala à ń rọgbọ́n à ń rọgbọ́n dá sí i ah, orí ọpẹ́ kan lè léwu túbà bẹ́ẹ̀ yẹn bá ń rìn tọ́ka àwọn títí hàn ti tó ti dó kanlẹ̀ àwọn tó máa dúpẹ́ tí a tó ti dó kanlẹ̀ tẹ́ ẹ lè rí ẹran lára ẹlòmíì ju eegun lọ eegun. lásán ló kù tẹ́rì torí kò sí tí ó jẹ tí ó pomi tí ó jẹ tí ó bi ẹran lára kò sí. kò sí. tàbí pé tí ó tún bá ọ pẹ́. a tún rí nǹkan yí ẹran díẹ̀díẹ̀ mọ́ra. àbí? àárín nǹkan pe omi sára díẹ̀díẹ̀ àárín nǹkan pẹ̀jẹ̀ sí sára díẹ̀díẹ̀. bí ọtí ẹsẹ déédéé ohun tó wù á jẹ tán àbí ẹkọ Ọlọ́run àdúpẹ́ wọn lápá wa dúpẹ́ eléyìí náà Ọlọ́run gbogbo ohun ń ṣe ìyàn ìdààmú ìfòòró Ọlọ́run kò fà àlùbáríkà tí ó jẹ́ kó àlùbáríkà sáré fẹ́ wọ̀ wa adúpọ̀ fọlọ́hún ọlọ́run ṣàdéhùn méjì fún wa ilẹ̀kọ̀ kan títì ilẹ̀kọ̀ kan títì o lẹ́yìn àsìkò tó wá mọ́ sí jù làfẹ́ wọ̀ yìí kò sí bá a ṣe gbáyé tá a ní sẹ́wọ̀n kò sí kò sí bá a ṣe lè sìn ẹ̀kọ́ ń tí ọ̀wá yọjú ẹlẹ́sìn ọlọ́run pàtàkì. tí ó pé láti bẹ̀rẹ̀ dópin o ẹni tá a tún rò kó tó bẹ́ẹ̀ òun làṣáájú ẹ̀dá wọ́n máa ń ka ìwáforíjì rẹ̀ lójúmọ́ kan ní tó tó ọgọ́rùn-ún kan tí fi wáforíjì ọlọ́ mo lọ wá wà mo lè wà wọ́n máa ń kà á nígbà ọgọ́rùn-ún kan lójúmọ́ ni ó tí ó fi máa wá mẹ àdéhùn méjì lọ́lọ́run ṣe fún wa lórí ipò wọn ó dárí ẹ̀ṣẹ̀ wa jìá ẹyọkàn ti lọ kò lè ṣiṣẹ́ lórí ti a mọ́ àti abánà bí ló gbà àná ló lọ ọlọ́run nílé àná bí fọkàn àwọn àlùmọ̀ rẹ palẹ̀ ọlọ́run lémi ọba tí ó dá ìjẹ́ fìyà jà wọ́n èèyàn. lórí gbẹ́sẹ̀ mi wà áńtà fíhìn tó o ti wà pẹ̀lú wọn tá a ti mọ kú ò ọlọ́lá àníbí àjẹ́ níbo o sì wà pẹ̀lú wọn ọlọ́lá àníbí àjẹ́ níbo wàá lọ tán kọ́ tí o sì má ọlọ́run tó wàá mú mi wà fún wa oríire tá a ṣe nù níbo olùkó ti lọ ọlọ́run ní wàá má kánà láàwù yóò àdébà ń wà ń yá sáà fi rú. ọlọ́run ní bàbá wá sí mbẹ̀ mọ́ náà tó o ti lọ ọlọ́run fẹ́ràn wà pọ̀ torí kọ́ sálẹ̀ káwọn tí wọ́n bá nàbí lògbò ó lè ráforíjì ọlọ́run bí wọ́n bá mú nǹkan wá fẹ́sìn ọlọ́run wọ́n pàdánù láṣẹ wípé ṣàdúrà fún àforíjì fún torí torí kásálẹ̀ bọ́ bí ajaga yá ọlọ́run jẹ́ bọ́. ọlọ́run ní bàbá wá sí ń má tọ́ ọ lọ. ọlọ́run ní tá fún ẹni pé wà ń táwọn náà bá ti dákẹ́ àṣàkṣòro là jẹ́ ń wá èmi ọlọ́run kò sí wọ́n yà kò sí sí ma. ẹnu ọba ti kọ tí sì fẹ́ jẹun ìsìnkì bá rùn pọ̀ bó ṣe ta yé bó ń wá pé ká máa rí tàárọ̀ títọ̀sán náà ó ṣe déédéé títalẹ́ ọ wá mọ̀ sí ìdìbò àrùkọ́ máa pọ̀ ọlọ́run sì mọ sásìkì máa ṣe àsìkò tó lọ́n wá dárí jìyàn jù ó ní rọmọdánù tó fẹ́ wọlé àǹfààní ńláńlá la ní ọlọ́run ní kó fẹ́ bá wa láyé ọlọ́run ní kó fẹ́ bá wa láyé kọjú ọba wà láyé o àǹfààní ńláńlá ni o kíkálukú akádámúre kàmúralẹ kágbàlejò yó àlejò pàtàkì ní bálejò bá ṣe pàtàkì sí bẹ́ẹ̀ lèèyàn ṣe é ṣe ìkùnà ẹ̀ ká ṣe ìkùnà oṣù alápọ̀nlé yìí látara ká tó wọnú ẹ̀ gbogbo tá a ti ṣẹ̀ lẹ́ṣẹ̀ foríjì Ọlọ́run.

ọlá àti tóbi ọlọ́run yọwọ́ àtàwa náà lẹni tí wọ́n máa ṣe dáadáa tó sì wá láláàánú yọ̀ọ̀ràn láàánú sí a ọ̀dọ̀ wa wa rọ̀mùdánù ti kalẹ̀kùn láti wọlé báyìí àlejò ńlá ní ẹ̀já gbìyànjú agbìyànjú kárí wípé àgbà alálejò tọkàntara àti sìn tẹnukọ̀ọ̀kan wa. Kani azimu àti túbà lọ síwájú ọlọ́run gbogbo àwọn àṣesí tí ọ̀dà tí ọba mutawa náà mà bí èébú láti sìn ní o ti yọ lẹ́nu ara rẹ o kódà bẹ́ẹ̀ èèyàn sì ọ́ provoke ẹ débi pé ọ̀fẹ́ wí èébú jáde yàgbé mi ó ti sin máa sọ pọ́ùn gbá àwẹ̀ láì ti wọnú kínní láì ti wọnú àwẹ̀. agbìyànjú ẹ o ọ̀rọ̀ ẹ̀yìn káti sin jìnnà sí òfófó ogun tí ń bá àwẹ̀ jẹ́nu téèyàn kan wà nípò ẹni tí kàn fi bí pa inú lásán àǹfààní ńlá là ó làwẹ̀ tí ń bọ̀ yìí lọ́fẹ́ mú wá fún wa àìmọye àrùn àrùn ńlọlọ́run ó mú lọ láàárọ̀ yìí mo ń tara ẹ̀bùn kẹtẹ́nìkan wá gbé fún mi láàárọ̀ yìí atara rẹ̀ kẹ́kọ̀ọ́ tọ́lọ́ òfin ní agbáwẹ̀ àjẹjókòó tì mí ẹ̀rọ ọlọ́kan ni ó gbé mo fẹ́ fi ṣe wá sí ni o ló wọ́n mú adìẹ kan wá wọ́n ti á bọ́ bẹ́ẹ̀ ti gbélé ẹ̀rọ ayọ̀ kan tó wú bá wà kalẹ̀ náà ni adìẹ ló lẹ̀ ló wú ọmọ ni oúnjẹ lọ jẹ yóò tó bá wọn bọ́lọ́wọ́ òṣèfẹ́ kárìnù tó fi ní àmọ́ gbà wọ́n. torí bẹ́ẹ̀ bá tá ti ń jẹun pọ̀ ká lè gbéra kọ̀ní lè gbéra òun náà wá wá ah, téèyàn bá rí báyìí lóòótọ́ kò lè dára gbé mọ́ bẹ́ẹ̀ ṣe sí báyìí ọmọ ìkọ̀kọ̀ báyìí ni wọ́n máa ṣe ọlọ́run fi orí o ó ti mọ̀ wípé òní táwọn ọba ti ń ọwọ́ á kan lọ́rọ̀ kó lè yòòrò gbogbo òjẹkújẹ tó ti bíbìkúbì sí gbogbo inú ara wa kó lè jọ dànù torí wálé e ní agbàwẹ kí ni wọn wẹ ṣe láàwẹ ní ẹ̀dá sánmà àbáwẹ àti ẹ bá gbà ṣé fi tẹ ní e tó pé bàbá bàbá wa bá ń àmì ń bọ́ ọba bá ń bẹ̀ kí wọ́n tẹ̀lé wọ́n lè fi ọ wọ́n lè fi mi. ẹni àwọn ẹni ó bímọ sọmọ tó gbé sọmọ gan ọlọrun sọ̀kalẹ̀ ádámà ẹ̀kọ́ àwẹ̀ nù wọ́n mú àwọn àìsàn kó lára wa ìwòsàn láwẹ̀ torí gbogbo àìsàn tí ń bẹ lára ọmọ èèyàn nínú táǹjẹ ni gbogbo ohun tí ń ṣàìsàn pátá. nínú oúnjẹ ni òun sọ gbogbo àwọn àbàbá wa àwọn eh, ọ̀sọ̀mọ̀rí tẹ́lọ̀ ni wọ́n máa ń pa bá lo eléyìí àlàáfíà òde ọfẹ́ sọ wọ́n dòkùrọ́ kò sí tóbi ju wípé àràǹfààní àti yí oúnjẹ tá ń jẹ padà kìnnìkan ní ogún ó lò ọba lọ àìsàn bá tún dé ìtọ́jẹ tó la. òun náà ní tún padà ṣe kíni ní padà tún jẹ àìsàn padà gbogbo ohun tí ń ṣe apáta nínú tá à ń jẹ ìní tí ń wá mú àwẹ̀ láti fi ràn wá lọ yóò bá ṣe lọ́ràn àyàn ó o lára ó ti lọ ìwọ náà ronú mélòó lọ gbà. ló lọ gbà bí ọ̀rọ̀ bọ̀dá nù ti lọ. ó lè ọlọ́run ti fìfẹ́ oúnjẹ tí a lá ló fi wá ṣètò sùkẹ́ yìí lọ́rọ̀ èèyàn fún wa torí kó ń lọ dá wa ó sì nífẹ̀ẹ́ wa ọlọ́run adúpẹ́ fún ọ ọlọ́run adúpẹ́ fún ọ òsì orí ńlá fún wa ó tún ní ká tó máa fi tí ó máa jálè àfíà fún wa ká tó máa fi sìn ọ ká tó máa tarẹ ká tó máa gbaládá sẹ́ni pọ́ bàbá ìfẹ́ràn wa ó wà kó káwá tó fẹ́ràn ara wa ṣàpọ̀ fẹ́ràn wa irun táǹkì ó fi sóore fún ari gbogbo wa ká aráàyè ó yẹ kọ́mọnìyàn kọ́ lóòkè kọ́ lọ́ọ̀lẹ̀ kó lójúmọ́ kan kálàfin ó lè dé bá arìn ìfi orí kanlẹ̀ tó o bá lọ bá àwọn tí wọ́n mọ̀ nípa àwòsàn fífi orí lélẹ̀ẹ́lẹ̀ ó ní iye àìsàn tí mú lọ lára kéèyàn forí kanlẹ̀ báyìí. ó ní tí mú lọ nínú àìsàn lára torí tí a ní ó tún wá bá ní fi sí pé bẹ́ẹ̀ bá tún ṣe ẹ mọ̀ gbàládà sẹ́dúkú fẹ́ràn wá pọ̀ tí mo jọba wa láyé a tún máa tẹ̀síwájú nínú lórí wa ìṣesí wa bí a bá rí tàbí wọ́n kéde fún apá wọn kan wọ́n rí tá a bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́la ìjókòó tafsiru wa yóò máa lọ bí àti ìjó ní aago mẹ́rin àbọ̀ ní ààyè yìí kan náà lọ́wọ́ ó gbà lẹ́sìn fún wa o ara tí ládà àwẹ̀ owó fi pọ̀ nìyẹn kájáde ilé agbókùnránù wa lọ wọ́n lọ gbálùkùnrà hàn tí ládà àwẹ̀ wa ti pọ̀ ní ọlọ́run ẹ̀mí ìfaradà tábìlì máa sìn ọlọ́mọsálá yìí ti fẹ́ ní kọ̀ọ̀kan wa. tọ́lá ẹ̀mí ìfaradà lọ́lọ́ máa sìn fẹ́ni tí ọlọ́run bá ní ó lè máa sìn ẹ̀mí ìfaradà tábìlì máa sìn ọlọ́run kò sí fẹ́ni kọ̀ọ̀kan wa o. bàbá wa ń sìn gbàlẹ́sì fún wa o. gbòòbí tá a bá kù sí ọlọ́run ṣàbójúkò fún wa ọlọ́run ṣàbójúkò fún ayọ́nu sí wa o. rọ̀mọ̀dánù ti ń kalẹ̀ kò jọba wa láyé o. wọ́n wọn ó ṣe lẹ́yìn wa o. wá jẹ́ àfinúdùn àti àlàáfíà ara ọlọ́jà fi ṣe. A máa ń rí rọ̀mọ̀dánù pé máa ń ná lówó kì í sì náwó. kì í náwó ṣùgbọ́n nítorí wípé kìsì àti a máa ń fẹ́ kó spẹ́ṣíà. àtàjẹ ló jẹnu àwẹ̀ ni kò tó ń tà máa ń gba pé tí nǹkan bá wá lọ́sàn-án gbà tí ọ̀sá tó ṣùgbọ́n rọ̀mọ̀dánù èèyàn ò ní fẹ́ kúrò léwọ̀n ṣẹlẹ̀ yọ fẹ́ kó wọn oró jẹ gidi jẹ làáfi máa ń wò pé máa ń náwó ó tún máa ń sọ owó èèyàn náà gbogbo tá fi wá ṣe ọlọ́run ètò ti ṣe fún wa sínú wa dùn lé lórí torí kò sí èyí tá a tún wá ń retí ní dáadáa ọlọ́run kò sí kọ̀ọ̀kan wa tiwa jálè sí ọ́n gbogbo pàápàá jùlọ nu rọmọdánù tí ń bọ̀ ìjà sọ ẹ̀ jájáde ń bẹ̀ lẹ́lẹ́sìn rẹ̀ ọlọ́run lẹ́ni tó yọnu sí káwọ́ bẹ̀ lẹ́ni kẹ́ kájáde ń bẹ̀ lẹ́ni tó ti bọ́kùn náà kú lọ́rùn ẹ̀ ọlọ́run sí bẹ́ẹ̀ fún wa ọlọ́run dàrú mẹ́jọ orílẹ̀-èdè yìí àti darí wa wọn darí wọn sí dáadáa olórí wa wà nípò àìlera ọlọ́run bá ní fún wa lálàáfíà ọlọ́run wàá bá ní tọ́ wọn sí tí ìdarí orílẹ̀-èdè yìí tí ó fi jó fáwọn gángan tí ó jó fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ọlọ́ba ti ṣe bẹ́ẹ̀ ìpínlẹ̀ wa mọ́jọ́ ọba ìpínlẹ̀ wa mọ́jọ́ wa ti ń darí ìpínlẹ̀ yìí ọlọ́ba ni máa tọ́ wọn sí tí ó ìjọba wa náà wa mẹ́ o inú luwa wa àbí ọlú mọ́jọ́ dàrú o fàánù rẹ bá wa gbé sẹ́ni kọ̀ọ̀kan tó ta máa ń ta ló ti jáde ọlọ́dà kan máa rọ̀jò kẹ́rẹ̀ fún wa ọlá àti ọlọ́run ọlọ́lá ilaha illallah gbọ́n ọmọ ẹ̀yà wa ní wà lẹ́yìn odi arántí wọn lọ́ba ni máa kíyèsí wọn lọ́ba ni máa kíyèsí wọn máa dáàbò rẹ bò wọn tọ́wọ́ àmì ó jìnnà ní tọ́wọ́ àmì ó súnmọ́ lọ́ba ni máa kíyèsí wọn àtìrì àtọ́jú owó jẹun orí o àwa náà ta wa lé mọ́fìlẹ́dà ọ̀ràn wa jọmọ tó bá ṣe fẹ́ jọmọ tó bá ṣe fẹ́ wọ́n jẹ́ wọn rí àwọn ojúwe pọ́tà fún wa wọ́n jẹ́ wọn rí àwọn ojúwe èkó ìwọ náà sóò ní pòlì báyìí oṣù ọkọ̀ bá ṣe rí odùmọ̀ wa nu ọmọ bá wa lọ lọ sànú wa wọ́n ṣe bá ń fún wa bàbá ni wọ́n máa gbé tẹlẹmù náà ló ti wà báyìí gbogbo ẹ̀ tó fi ń ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ fún wa wọn ṣàánú wa wọn dà wá dúró gbogbo àwọn tó tó jẹ́ bí àwọn tí wọ́n tún kéré sí alọ́jọ́ orí tí wọ́n wà lé ìwé wọ́n wà lé kéwù tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ àti yọrí dáadáa bá ti ṣe fún yìí o ọlọ́njẹ láti yọrí dáadáa o àti àwọn àwọn kòkòrò sì dánwò lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ṣàṣeyege o ọlọ́njẹ wọ́n ṣàṣeyege ọ̀la àti tóbi ọlọ́run wọ́n sì jímọ̀ àtòní láti máa fún wa o ògbó òkú mùsùlùmí ọlọ́ba ti ṣàánú wọn dáríjì wọn gbogbo àwọn ìyá wa bàbá wa tí wọ́n ti lọ ọlọ́ba ni dáríjì wọn ọlọ́ba ni ṣàánú wọn gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ọlọ́ba ni dáríjì wọn ọlọ́ba ni ṣàánú wọn gbogbo àwọn ọmọ ìyá wa lájọbí ni ní ti ẹ̀kọ́ ni ní tàsúmọ́ ni ní ti ìjọmọ ìyá tẹ̀sìn òfin lórí gbogbo àwọn tá a jọ ń ṣèbádànù lẹ́sìn yìí ọ̀kan wọn ti lọ ṣáájú wa lọ́mọ ìyá abáni dáríjì gbogbo wọn ọlọ́run dáríjì wọn ọlọ́run dúró tẹnì wa wọ́n ti pa wá o gbàtàbà wa kó ń bẹ́ẹ̀ kalimatu musharafa ọlọ́run ṣe ní àwí kẹ́yìn èdè fún wa jáde wa kó lé ayé ọlọ́run dákun yọ jẹ́ ìjáde ti bùkún káwa fi bùkún ọlọ́run ká fi pàdé ẹ̀ ká kọ́ sálì jánà rẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa subahana rabbika